Ifá ń gbáyé lọ́gọ̀ ẹ̀rí ọmọ. Ifá ń gbáyé lọ́gọ̀ ẹ̀rí ọmọ. Ifá ṣé ẹ̀mí gbà nígbà àti àgbà tá a bẹ̀rẹ̀ tó tá à ń ṣètò tá à ń ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. À ń sọ fáwọn èèyàn pé Ifá ò padà gbáyé yóò gbalẹ̀. Káàkiri àgbáyé àwọn èèyàn máa ń di ọ̀pọ̀lọpọ̀ agbọ́dọ̀ ta ọlọ́run wọ́n change wọ́n doníṣẹ̀ṣe wọ́n ń doni ṣẹ̀ṣẹ̀ bá a ti wá ń ṣe àwọn afá kúkú kan àwọn kúkú kan tá pé ọ̀rọ̀ tí bàbá rẹ̀ sọ sí létí lòun náà tún sọ ọ̀rọ̀ tí àwọn ọmọ kéèké tá pé ọ̀rọ̀ tí bàbá wọn sọ sí wọn létí tí mo sì lódó pẹ̀ làwọn náà tún sọ jáde wọ́n sọ pé ta ló wá rí kàfáàtì ta ló kò ní Islam àwọn dèdè níbi tí ẹ̀ náà lè kó ní Islam ṣùgbọ́n ti wá rà kàdédé kedere gbangbangba nísìn tẹ́ àmọ́ gbọ́ àwọn tí yorùbá wuyì mo yẹ sẹ́sà mọ̀ ẹ ti jọ sí àjìrí o ti dún sẹ̀sẹ̀ o bẹ́ẹ̀ bá mọ̀ kẹ́ ẹ lọ mọ̀. ó ti dọ̀sún wuyì o ó ti dífá wuyì o. ìbò ti dífá wuyì ẹlẹ́yà tv ó ti dún sẹ̀sẹ̀ o mélòó mo ti fẹ́ ká náà ó ti dún sẹ̀sẹ̀ ṣùgbọ́n àwọn tẹ̀yìn rí nù kẹ́ra pé níta gbé dání àwọn ògbó dání gbogbo wọn wọ́n fẹ́ jókòó bàbá wọn wọn mọ jẹ́ àbùdù àbùdù ẹrùkù àbùdù kiri kan ẹrùkù kiri kan wọn fẹ́ mọ já wọn wọn fẹ́ jókòó bàbá wọn wọn fẹ́ nígbàgbọ́ nù òrìṣà bàbá wọn wọn fẹ́ gbàgbọ́ nù ràn wọn wọn fẹ́ nígbàgbọ́ nù ẹ̀yà wọn wọn fẹ́ nígbàgbọ́ nù létí wọn ti jáde wọn fẹ́ wọn fẹ́ wọn fẹ́ kí gbogbo ayé mọ̀ pé ìran tàwọn náà àwọn ní nǹkan tí ìran ti yín náà ò ní wọn fẹ́ fìràn wọn yan gan àwọn ọmọ àlè tí ò lè fìràn wọn yan gan tí wọn tí wọn mọ iwájú gbọmọ náà wọn mọ mọ ní mí ah àṣírí tán fojú rí àṣírí tán fojú rí mọ́kà kí n tó wá lọ bẹ́ẹ̀ ìyá ọlọ́sùn tí wọ́n lọ bá lu ọ̀sùn sẹ́ni ò ní sọ́dún ọ̀sùn mẹ́tàlá yẹn ọ̀dún mo bí yàrá ya ẹ̀mí àlọ́ ìyá ọlọ́sùn tó wà lọ́rin yẹn mo bí yàrá ya ẹ̀mí yẹn dá ńlọrin kó disturb ẹ̀ mo bí yàrá kó disturb ẹ̀ kó disturb ọ̀sùn láti òní lo èmi ta lọ́lọ́ ẹnna mo ń fọwọ́ sọ mi fọwọ́ sọ eegun àwa náà fẹ́ bẹ̀rẹ̀ wàásù ta gbangba torí pé ẹ ẹ rí bí ẹ̀sìn tẹ́lẹ̀ ẹ rí bí ẹ̀yẹ kankan ẹ rí bí ìdánù àwọn náà bẹ̀rẹ̀ wàásù ta gbangba a ti bẹ̀rẹ̀ torí mọ́tò nísìn torí mọ́tò àti káàkiri àti gbé kíní kíní ẹ kíní a tiẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ torí mọ́tò nísìn orí mọ́tò àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ní tẹ́ alẹ́ fi mọ́ ariwo kí lórí ọkọ̀ àwọn kí wọ́n gbé ẹnu olùbẹ̀rẹ̀ láti kọ́ bẹ̀rẹ̀ nu á sì bẹ̀rẹ̀ títa gbangba. nígbà tá àwọn náà fẹ́ create awareness ó gbúdọ̀ standi tányányá kìí pẹ́ nìkan àwọn ẹgbẹ́ òun ọlọ́sùn ni bàbá òun ló ní kó wọn máa kínu òun ní sísẹ́ ìgòdì ìyá òun ló ní kó wọn bọ́lá sọ́ọ̀sì irọ́ ìṣẹ̀ṣe ó ti kú làṣà tẹ́yìn pé tẹ́ a lè pàṣà tí àṣà sáwọ́dí tẹ́yìn ṣe lẹ́sìn ẹ̀ ẹ́ pèsè tiwa nẹ́sìn ni mo fẹ́ pé n tí Saudi mú wá tẹ́ bá gbà pé lásà ayé pé tiwa náà àṣà ni ọ̀tọ́ àpè tí yín lásà tó pé tí yín lẹ́sìn tó àpè tiwa àṣà ni sọ̀rọ̀ pé ó dàbí pé ẹni ò mọ̀ tó sọ ni <laughs> so torí pé àti ìmọ̀ mọ̀ wọn àwọn ò mọ̀ wọ́n ríra wọn pé àwọn làwọn lòfin àwọn làwọn nílùú ibi tó wá wà ní oníṣẹ̀ṣe ilé ìjọsìn mélòó wà àwọn oníyànjú láti lù sí ẹ̀yin náà lẹ́lẹ́mọ́ ẹ bá yàn Eh, ẹ gbúdọ̀ sí nǹkan bẹ́ẹ̀ hùn ẹ gbúdọ̀ sí nǹkan bẹ́ẹ̀ hùn ni ẹ padà dẹ bọ́dẹ́ ibi táwa ibi tí mi sọ mo fẹ́ draw battle line as be drawn mo fẹ́ ja battle line sílẹ̀ báyìí nta tó wà àwọn náà àmọ́ jáde àmọ́ ayọ̀ káwé báyọ̀ ọjà ẹ̀yin náà lè mọ́ ọjà bẹ̀rẹ̀ ìta gbangba táwọn káàkiri hmm, ẹ jẹ́ di ìlú gbà ṣe pé ní US ní gbogbo ẹ̀ mo gbà káyọ̀ gbogbo wa mọ pariwo kiri gbàgbàgbà ẹ jẹ́ àjọmọ́ lo illiteracy illiteracy ṣe dìísì sí wa kájọ mọ́ lo bá <laughs> torí illiteracy sí wọn kò ní wọ́n mọ́ kígbe láàárọ̀ kùtùkùtù mọ́ṣáláṣí kò ní kíṣẹ́ mọ́ kígbe nínú ṣọ́ọ̀ṣì ní iwájú ṣọ́ọ̀ṣì kò ní wọ́n pè wá sí ìgbà gbangba kò ní wọ́n ṣe sọ́jí kò ní wọ́n ṣe sóòru táìpẹ́ illiteracy láti mọ́ lọ jẹ́ mọ́ lọ́bí jọ́ illiteracy wa illiteracy level of operation káti mọ́ fi operate báyẹn ẹ bá ní wà máìkì ẹ bá wà gbogbo ẹ ẹ bá establish ẹ á tún ṣe kí ni sinimá tá a bí a ṣe pé ìyẹn àáfà alisu náà ali kìnìkan kìnìkan kìnìkan tàà lọ́hùn mi ní kankan tí mo lè pàdánù o ẹ̀yin lẹ́tí níjọ NASFAT ẹni ìjọ kọ̀ríbù ẹni mọ́ṣáláṣí ńlá ẹni gbogbo ẹ̀ ẹ̀yin lẹ́tí wà well established ẹni ẹni kan tó tẹ́lẹ̀ loose bẹ́ẹ̀ yẹn wá wò pé àwọn oníṣẹ̀ṣe ò pọ̀ nínú ẹ̀yin mùsùlùmí gángan <laughs> ẹ bọ́jú oníṣẹ̀ṣe tó ti wà bẹ́ẹ̀ wọn ò gbé kí la yé òwì ooo <laughs> sáwàlá ah, àṣemọ́ ni. <laughs> <laughs> èmi mò ń jẹ́ kó lọ ni <laughs> mò ń fẹ́ yìí mi gbé kókó lọ ni ẹ mọ̀ tí kàràkàtà bàtà ibi tájà tẹnubọ́ kókó ẹ bó ṣe ń gé lọ láàrin àwọn mùsùlùmí torí pé àwọn fi sọ̀rọ̀ ọpọlọ àwọn sọ̀rọ̀ tí tí wọ́n lè ronú sí ni àgbẹ̀dẹ́ pé ànábì ní ká sí báyìí ó sì àwọn béèrè question irọ́ bó máa sọ pọ̀rọ̀ sí ẹ̀ máa ní kó béèrè question fire me question ni gbàdébèsì jábì adégún wa tó tó tó lọ tó ní ó ní ẹ wọ́n béèrè question lọ́wọ́ òun òun ló fọmùlà dọ́ọ̀jì ẹ̀ tí a rí ìwé ìkọ́sítà lọ́wọ́ mu díẹ̀ mi ò adégún ẹ̀ ó lè wò lé dáhùn òun wá fi ló fọmùlà dọ́ọ̀jì ẹ̀ èmi ò ṣe irọ́ dájúdájú irọ́ ló gbé dání tó wá fi ń dọ́ọ̀jì kọ́sítà irọ́ ló gbé dání òun dọ́ọ̀jì kọ́sítà fàlà so pẹ́ẹ́pẹ́ ẹ fẹ́ fa wàhálà èmi ò ní wọ́n fa wàhálà o ṣùgbọ́n ẹ mọ̀ pé iye oníṣẹ̀ṣẹ̀ tí mo ti tẹ́mi tó wà nù mùsùlùmí gan ẹ̀ lè kà kódà àwọn mùsùlùmí àárín yín tára gbọ́n ṣẹ́ṣẹ́ ṣẹ̀ṣẹ̀ tí wọ́n mọ̀ ṣe jáde mọ́ṣáláṣí tẹ̀sí kinu àwọn ìgbà àwọn àwọn òṣìwájú láti lọ́rùn mọ́ṣún gbogbo ìjọ kan kìnìkan kìnìkan ẹ̀yin lẹ́ni tẹ́fẹ́ tẹ́fẹ́ lùs àwọn òde ìkàtà lẹ́fẹ́ lùs ilé ifá mélòó wà mbàdàn káwọn ẹgbẹ́ táwọn aṣọ ilé ifá kìnìkan kìnìkan yóò dogun yìí ẹ̀yin lè pọt ẹ mọ rántí pé ẹ̀yin lẹ́ni tẹ́fẹ́ lùs kí ẹ tẹ̀ yóò dogun náà àwọn òní nǹkan láti lùs nǹkan kékeré la fẹ́ látọ̀dọ̀ yín ni pé àwa náà ẹ̀sìn ni ẹ ṣe di etí etí yín ò di tó ní christian religion muslim religion traditional religion àwọn ọmọ yorùbá tó ti àwọn ọmọ yorùbá tí wọ́n jẹ tọpọlọ wọn kú táyé wọ́n ti bàjẹ́ tí wọ́n lákàyè kí àwọn kẹkẹ ìtiwa àṣàlàwà ní alẹ́ sìn ǹjẹ́ ní àwọn yẹn bá sọ̀rọ̀ torí ẹni tí yorùbá lè dá nírò náà mo lè ronú fún èyí tí ìrònú tí àwọn abẹ́lómi ti rò fún ọmọ sẹ́ńtírì yìí ó wá tún tẹ̀lé lóòrùn táwọn abalẹ̀ ti rò fún pé ẹ sórí àṣàlàwà ní èso mi ní ìráyè tiwọn ṣùgbọ́n àwa náà fẹ́ bẹ̀rẹ̀ ìta gbangba fún ìgbà tó fẹ́ support ìta gbangba á pé ògùn nìwọ ní tó lè covid support torí wọ́n ní èèmọ́ múra jọjà lẹ̀ àwọn pípú yóò láwọn bá wa jà ní ìgbà tí mo bẹ̀rẹ̀ mo mọ iye tí mo ti rí mo mọ iye àṣàṣì mo mọ iye ẹ̀ta gbogbo tó ti ṣe a sì jà ń jàjà bọ́ ni so àwọn oníyàn kan tá a fẹ́ tá a fẹ́ padà nù àwọn náà àwọn náà ti wà well established àwọn náà ti ṣe lè báyìí ṣe lè báyìí ṣe lè báyìí ṣe lè báyìí nínú kẹ́ ẹ fàyè gbàṣẹ ṣe pẹ̀lú sùúrù ẹ ní tanu bá ṣẹ̀ sí ẹ ní bú mọ́ wá àwọn náà ní bú ti yín tẹ́lẹ̀ bú ti wá máa ní bú ti yín a sì mọ sọdún fa ifá tiwa náà a mọ gbé gbangba tí a mọ sọdún fa tá a mọ pè yín tẹ́ ẹ̀ mọ jẹlẹ́dẹ̀ fa torí ifá tèmi ìwòrì ọ̀wọ́n ní ni ẹlẹ́dẹ̀ ni mo fi ń bọ́ kẹ́ẹ́ pé ẹ wà dọ́dọ̀ tiwa àwọn máa ń jàgbò ẹ̀yin wà dọ́dọ̀ wáyà kẹ́ mọ̀mọ́dù tiwọn mọ̀mọ́dù yẹn máa ń jẹlẹ́dẹ̀ ẹ ti wá lọ Dubai gan ó rí náà tí wọ́n rúùsì ẹlẹ́dẹ̀ sí mọ̀mọ́dù ní káwọn mọ̀ jẹlẹ́dẹ̀ àwọn arábù mọ̀mọ́dù ni mọ̀ jẹlẹ́dẹ̀ nígbà mọ̀mọ́dù fẹ́ tágbó Kádíjà tọ́ ẹ pé rọ o àgbòdo ẹja mọ̀jẹ́ mọ̀jẹ́ lẹ́dẹ̀ o. so tẹ́lẹ̀ kẹ́bàrà wa ṣe kí ẹ pé ẹ̀mí bàrà wa ṣe ẹ àwa sọ̀rọ̀ tiwa àwọn ẹlẹ́bọ àlẹ́ bá wọn ṣe ànábì tí ní apá ọdún wọn rẹ̀ ẹ̀wọ́ àwọn ìfọ̀sọ̀ pẹ̀lú tẹ́yìn bá ti ń ṣe ọdún tí káyọ̀ ń ṣe lẹ́yà káwọn bá ń ṣe àádùn bàrà wa ṣe ẹ̀sìn tiwa náà dẹ̀ dùn ó ìtòkèmí nìyẹn àwọn èèyàn lè ronú ni ṣé bí mọ́kà náà lọ yẹn ẹ̀wọ̀ mọ́kà ah, orí yọmí làákàyèrè ò ní kú orí yọmí amzat ó tún di wọn síta ni nígbà wọn dára bó máa dára bó máa fọ̀rọ̀ ó ní ìyàwó náà sí làgídí díẹ̀ agídí tó ní lójó jìyà díẹ̀ tó ń dẹ́fà oníyàwó fọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń lagídí àṣìyẹ́ òṣì pọ̀ ni alimusulma kulu musulmi nínú àti musulmi ọmọ ìyá ni wa ọmọ ìyá rẹ̀ rẹ̀ ọmọ ìyá tí ń dídùn dùn yà fún yẹn ẹ̀hún yá dídùn dúyà dídùn dúyà ẹ lọ wò bẹ́ẹ̀ sì máa padà ní èrò láàjì lọ́dọọdún nù ẹ wo de fọ́lọ́wà sí Oríyọmí ní láàṣẹ Elédùmarè Oríyọmí náà Oríyọmí àmì òun náà padà dún sẹ̀sẹ̀ bàbá wa gbogbo padà gbéga ìwọ tó wà fún àtọwọ́ mi náà tí wọn náà lagídí náà ó padà dún sẹ̀sẹ̀ ìwọ náà padà gbélé abẹ́ ga ilé abẹ́ wọn ni wàá gbéga mọ́gbé náà bàbá ìran Saudi ga mọ́ ọ nìyẹn kàbá Ọlọ́run sì nínú mi o gbogbo àjọ nínú sẹ́yìn pé aláwọ̀ kàbà wo ni pé dèdè rẹ̀ tí mo dákà bá nàìjíríà <laughs> apá ìjọ nínú ń dá ti sọ̀rọ̀ yín ni mo dá ti yín náà fún yín aláwọ̀ mọ̀ pé àṣẹ ìdá ti yín náà fún ọ ni adá ti yín náà fún yín nígbò sí wa ní ti wọn ló fi wá kú sí ṣé ṣé mi wà mo wá wà láfún ọ ni ṣé wá ọyá ṣé tí wàá ti wà dọ́dọ̀ aláwọ̀ tálà wá sọ pé tó bá sọ pé tálà wá sọ fún aláwọ̀ pé aláwọ̀ gbọ́dọ̀ ní ká lọ lẹ́wọ̀n ipò àjọ tani ẹ inú kùránì a nìyà aláwùjọ àwọn abẹ́rẹ́ rẹ pé gbọdọ̀ síbi tí mo ti ń kọ̀wé. <laughs> ẹ jẹ́ ẹdún ẹdún ẹ̀yin tẹ̀lé wájú mo kàn fẹ́ bèrè bèrè yẹn kan ẹ̀ mo bèrè bèrè yẹn kan ok báwo ni yóò ṣe rí <laughs> àwọn tó lára àwọn tó lára jù ni mo ti rí àwọn tó lára jù yẹn tó fẹ́ ṣe ọpọlọ lẹ̀ wọ́n ti ṣe ọpọlọ lẹ̀ wọ́n ti rí tó wà lọ́hùn ok bọ́nà wò ó lọ sí àjì ẹ wà ra iyan ká o ra sábàkà o ra jàlámíà o ra gbá o ra wo. o ra pẹfúm. o ra pẹfúm nínú bí four million wọn náà wà wò nínú bí four million five million tó kó jọ ó ní ó ṣe rí kó dàbí pé wọn náà kàn wò kánìkan kan wà láti ìlú kan tí ó tóbi nàìjíríà yìí kó wá wá kó wá kéèyàn wá kó wá mú one million kó wá kó lọ tó bright káwọn ra sweet kó ra bisikíìtì kó ra gbá kó ra wo jọ kí ló ṣe yàtọ̀ sí ẹni tó lọ sí mẹ́kà tó. <laughs> tó kó four million five million tó náà fi ra gbá ràwó torí tó wá dé Nàìjíríà ní tí wọ́n fi mọ̀ pé lọ́wọ́ àjìnú ó ra gbá ó ra wo ó ra gbẹ́ kí ló so so jọ tó bá kó one million lọ sí Shoprite ṣé kó a mọ̀ fi ra gbá kó so yóò dá àwọn yóò mọ̀ wọ̀ bí ẹni pé sórí ilé ìpè báyìí báyìí tí mo sọ ìyá àwọn pé okay sí olùyàjì olórí five million wa wa kó dání ní ní Saudi ibẹ̀ yẹn jọ́ lójú ilẹ̀ mímọ́ ẹ omi sọ̀mísọ̀mí ó rà ó bù omi kíní ẹ èso kíní kankan ó rà Eh, wọ́n níbí gan ni muhammadu ṣe kí nìkan ó rà ó ní nìkan ó wá ra owó ẹ̀ jalami akínìkan ó rà ó ra owó ẹ̀ wẹ́wẹ́ ẹ̀ ó wá kó wálé ilé yíyà mọ́ jọ wọn lójú pé eh, kíníkan mọ́ka kíníkan mọ́ka wá fi sí pé tó pọ́sibù kò kó wa kó kó wa mi dání kó wa <laughs> wọ́n ní surprise ká mọ̀ ní wọ́n sì lè gé eléyìí mọ̀ rà eléyìí <laughs> ṣàgé téèyàn bá délé tó bá kó wọn kí tó wà ní surprise délé tó bá kó délé kó wa kúlẹ̀ kó wa mọ̀ ah, wá mi lé mo fi ra mo ra jàlámíà mo sọ pé òun ṣe lè gbádùn <laughs> bí aláàárẹ̀ mo sì máa wò yẹn kọ́ ló ń gbà wa.